mete mero mete mero mete mero mete mero means discerning mete mero means discerning Olúwa mète mèrò ènìyàn Olúwa, mì te, mèrù ènìyàn.